هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليدلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jọ́ ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chitu Sotayo tí a sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gbọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi halala nikaha wa harrama zina. ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقبع إن اتيادة ولا الحمد لله أبتي أتوشور قدي لجوتني ní ìdí àtúnṣe ń tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa orúkọ fọ́lọ́wọ́n ọba náà tí ó ṣe káfẹ́ra ẹni tó ṣe ní òfin tó dẹ̀ sí lẹ́tọ̀ọ́. Allahu Rabbi laysa fihi kamithlihi. ọba tó yẹ pé kò sírú rẹ̀ níbi ìdánìkan wà ìmáláyà ìmálọ́mọ. Allahu Rabbi laysa fihi kamithlihi kódà ń bẹ̀ kó tẹ́ lọ́rùn kódà kó yá kéèyàn gan-an lóhun ju pé ká máa fọmọ àbáyá ròyìn rẹ̀ lọ. lẹ́yìn ìsọfihì kẹ́mi ìsìlẹ̀hì. kò sẹ́lòmíì kò sẹ́nìkan eléyìí tí a lè fi wí ọlọ́run ọba náà. Allahu Rabbi lẹ́yìn ìsọfihì kẹ́mi ìsìlẹ̀hì. àdúpẹ́ fọlọ́run ọba náà bá ti ẹ́ pé ààrẹ lòmíì. ṣé ìwọ̀lá kí mo fọ́dún bí kàmáà léhe. شيء ولكن مفرد بكماله níbi pípé níbi gbogbo nǹkan rẹ̀ ilé ìta lè máa ṣàfitì rẹ̀ sọ́dọ̀ ẹni gíga Ọlọ́run nìkan ló gbogbo nǹkan náà. fi kulli amrin ni ayatun dallati ala. gbogbo nǹkan láyé ẹ̀yin náà tẹ̀ ń gbọ́ àti mi náà ti mú sọ. fi kulli amrin. ẹ jẹ́ àwọn gbogbo ayé látòkè délẹ̀. ayatun dallati ala. àríkò gbogbo àwọn kan wọ̀nyí náà ń tọ́ka lórí kíni. ní amílì láàyè alálẹ̀ náà náà ń tọ́ka lórí ìkẹtọ́lọ́ ṣe fáyé ní àti ìdámọ̀ látara àwọn àmì rẹ̀ àwọn ọ̀nà tuntun ẹ̀rẹ́ tí gbogbo ayé ò gbọdọ̀ má tọ̀ ṣùgbọ́n n tó ní kálukú ń dì mẹ́rù kó tó tọ̀ ọ̀nà náà òun náà ló ń jẹ́ káwọn ẹlòmíì takú sáàárín méjì ọ̀nà a wá fẹ́ tún ọ̀nà yíyẹ̀ àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wá ní a fẹ́ yẹ̀nà a fẹ́ tún ọ̀nà yíyẹ̀ bó ṣe yẹ kó tọ́ bíyàn ṣe lè ní ilé ìtìyàn fi máa gúnlẹ̀ rí bíyàn ṣe lè ní ilé ìtìyàn fi máa sọ̀kalẹ̀ dáadáa kí náà náà tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ wọn náà ni ohun tó ní ṣe pẹ̀lú ìdílé ìdílé ṣẹ́rí ìdílé yìí bẹ̀rẹ̀ láti bí n ń sọ nípa ìfẹ́ra ẹni gbogbo tí ń jẹ́ àgbáyé ó bẹ̀rẹ̀ láti bí afẹ́ra wa bímọ àwa lọ́mọ ọmọ àtàrọ tèmi àtẹ̀yìn náà ń jẹ́ àrọmọdọ́mọ àwọn kan ìdílé yìí àwa ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn fi mú ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ ọkọ ọ̀rọ̀ ọmọ kìí ṣe ojú tí ìsìláàmù fẹ́ ká fi wò ó kìí ṣọwọ́ tí ìsìláàmù fẹ́ ká fi gbà mú àwọn ẹni rẹ̀ tí wọ́n ṣíwájú náà ni wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ àfẹ́rẹ́ ẹni ìfẹ́rẹ́ ẹni ò bẹ̀rẹ̀ látòrí títí wa. ọ̀lẹ́pàdé arsalna rusulan min Ọlọ́run bá ní Wàlápàdé Rùsùlán Rùsùlán mi ń kọ bẹ̀lẹ̀ yìí. Ó ní dájúdájú òun ti rán àwọn òjíṣẹ́ kan Rùsùlán tó mú wá ní Jámàrún bí. Rùsùlán mi ń kọ bẹ̀lẹ̀ yìí. Ọlọ́run ti rán àwọn òjíṣẹ́ kan síwájú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam. Wọ́n ti àìnà lahum azwajan wa ní ìdílé yìí túmọ̀ sí pé tí wà wọlé tó ń fẹ́yàwó tó ń fẹ́ àwọn aya tó ń bí àwọn ọmọ yìí orí ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ orí àwọn ànábì tó ṣíwájú ni tọba wá ń kalẹ̀ ní wọ́n pọ̀ nínú àwọn ànábì ọlọ́run tí wọ́n tí wọ́n bí ma ànábì náà dẹ̀ gidi fún wa tàbá ń sọ̀rọ̀ nípa nípa ìfẹ́yàwó ìfẹ́yàwó àbíká ní ìfẹ́ àwọn ìyàwó àti ìbí àwọn ó tún jẹ́ sáàpù gidi fún wa níbi títọ́ àwọn ọmọ báwo wá làwa ṣe wá fẹ́ rìn lónìí táwa náà fi fẹ́ fẹ́yàwó rí àlebẹ́ ètò ìlàáyò bíbà náà ìlà àlàáhàmàdín ṣẹ́rí ń tàn pè nílé. Láyọ̀ bí dáná. Kò lè gba kíkọ́ lákọ̀ọ́yọrí o. Láyọ̀ bí dáná ilá àlá àmàdé. Àfi kó yàtọ̀ tó ní àwọn òpó kan àbí kápẹ́ ní àwọn ìpìlẹ̀ rí kan. Wọ́n láàrin máa dà ìlàlámù tó rìn ṣẹwárí ń tàn pè ní àwọn òpó yìí àwọn pillars àwọn column eléyìí tó fẹ́ gbé ilé tó wọ́n ìmọ̀dá ìlàlámọ́tòrò ìzàọ̀gbádùn àwọn pillars yìí náà lè dúró dáadáa tí foundation tá a gbé wọn lé lórí ó bá ti dá ẹ̀rí ọkọ̀má ní ilé kan dàwó kí ló bí tí lè fi dàwó foundation rẹ̀ ní ẹlọ kíyèsí àwọn tó yẹ kí wọ́n lò sí wọn ò lówó ṣe yẹ nìí tó bá lóhun tó yẹ kí wọ́n lò bó ṣe yẹ pẹ̀lú ọlọ́run kò lè dáwó kí ló dé tọ́pọ̀lọpọ̀ dílé dàrú lónìí kí ló tọ́pọ̀lọpọ̀ gbéyàwó dó ní alárinrin tó fi wá di ohun tó tiẹ̀ wá bàjẹ́ pátápátá tẹ́ ẹ̀rí tó kí ló fà á ìjẹsẹ̀ yóò tó ṣe tó ṣe ó ṣe tó ṣe o kẹ tó gbọ́dá nílẹ̀kọ̀ọ́ wáyé ìtàn ẹ̀rí kó ṣe ilé yẹn ṣe tó padà ìtẹ́ náà fẹ́ rawọ́lé àbí ìtẹ́ ń dáwọ́lé lọ́wọ́lọ́wọ́ báwo ni ò ṣe ní padà bí ohun tí ó yẹ pé ìgbéyàwó yẹn náà ò ní gùn ìyẹn ní tàbí sọ fún afẹ́kẹ́ ní ìgbéyàwó yẹn gùn adẹ̀fẹ́ kó sèso re àwùjọ wa kí ni ti kókó jẹ́ nǹkan àkọ́kọ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ ilé láàrin àwa ọ̀dọ́ tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ sí aya tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ọkọ àkọ́kọ́ ìgbésẹ̀ yìí tó pàtàkì fún ìdílé tí ìdílé fi máa padà wá dìdílé aláyọ̀ lọ́jọ́ ọ̀la tá a fi jẹmọ wá kọ̀wọ́rìn wọ àlìjẹ́nà gẹ́gẹ́rẹ́ àlìkíyàmà ètò kọ́kọ́ jẹ́ gbòǹgbò bẹ̀ náà ni ìkìtìyàrú ẹ̀dá òjà اختيار الزوج واختيار الزوجة Ìtò kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé láti ní jíha láti jíha ti ọkùnrin, àá máa sọ fún pé اختيار الزوجة الصالحة. A ní ọkùnrin á ṣẹ̀ṣà ìyàwó rí. Ní jíha ti obìnrin, àá máa sọ fún obìnrin náà wípé اختيار الزوج الصالح. àálùbìnrin náà gbọ́dọ̀ ṣẹ̀ṣà ọkọ rẹ̀ torí pé kìí ṣe ọkùnrin nìkan lọ̀rọ̀ yìí ń o àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ o ọkùnrin nìkan kọ́ láń sọ pé kó ṣẹ̀ṣà o obìnrin náà gbọ́dọ̀ ṣẹ̀ṣà o eléyìí náà ní bẹ̀rẹ̀ sí rẹ̀ báwo la ṣe ń ṣẹ̀ṣà báwo وقال النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم والسر قفوة تنكح المرأة لأربعين má jẹ́ kí wọ́n dà dé pé irúmọ́ ẹ lójú gbọ́ bá ṣe fẹ́ tù yí bá náà bí ṣe ṣàlàyé. تنكح المرأة tó ń kàṣù tá ń pè ní fíìlù mọ̀jìhún tí ń ṣe náà ìbùlù fáàrin rẹ̀ òun á wá ní mọ̀rùfọ́ Dànábì fi sọ pé, Tó ń tẹ̀fúrí márátù ní àrùbáyìn. Ẹ̀rí pa náà bẹ̀ sọ pé tó ń káhùlì mọ́rí àtàwọn òfin iléyìn òwọlé. Tó ń káhùlì márátù ní àrùbáyìn. Àti ní àwọn èèyàn máa fẹ́ obìnrin ní tìtorí nǹkan mẹ́rin. Lè máa ní ha. Nǹkan

ṣé kí mọ̀ ń bẹ̀. ànábì tó láti bí ń tó pátápátá ó wá lọ parí rẹ̀ síbi tó yẹ kó wà ní nọ́mbà one wọn náà ṣí rẹ̀ kó yẹn tà ń sọ ìwò wàá rí pé ń tàn ẹgbẹ́ kankan dárúkọ ń bí sọ̀rọ̀ sọ̀rọ̀ owó lẹ́yìn náà dárúkọ ha zọ́bọ̀ wá bẹ̀rẹ̀ tó wá dárúkọ ó yẹ ká wá wò bí ní ìsìn kankan náà a ṣe fẹ́ fi kún ànábì sẹ́lẹ̀ hadith mi ni ó wá pẹ̀lẹ́ yẹn pọ̀ ó fìyẹn sẹ́gbẹ̀ẹ́ sí à ń bọ̀ ń tiyẹn. èrí pé bí ń gbà tá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ oníkẹ́yìn fi sí nọmba wán torí pàánà bí náà olú padà dá padà sí nọmba wán. àhàzàlì hadithu sharifu ya amúrò rọ̀jù lábí àyà kí àmúrò àtàǹzà àtàtì. ẹgbẹ́rin hadithi ń tánà mi fẹ́ dárí lákàyè wa lọ oníbi pé kọkùnrin fẹ́ obìnrin tó lẹ́sìn. torí ẹ̀ ló fàtún jẹ́ sí nọmba wán ń bí oní nọmba fọ́ ń tánà bí tó nìyẹn o nọmba tù ń bí oní nọmba tírì kẹ́ǹkẹ́ ti bá ṣe ń tó yìí bí wàá ṣe wá tó nìyẹn ládàá padà látẹ̀yìn. wàyà mú wálé ìyálífàtà àti ibi ànáwó yẹjibù àléyìn ayọ̀kẹtàrà rajúlálẹ̀ ní ìyẹ̀kẹsìbò bíkì ní wàhùn sínilé kọ́lìkì. àdìsù mi ta mọ́ fi ṣàlàyé léyìí ọ̀nà ní tí anábì sallallahu alaihi wasallam ẹ̀yìn ẹbí tán fẹ́ fẹ́ obìnrin lọ́dọ̀ rí anábì sallallahu fún yín ní àwọn criteria tẹ́ wò kẹ́ lè yànda fún yàn tó kún fọmọ yín kẹ́ lè yànda fọmọ yín tó kó tẹ̀ yẹn àbí kọ́kùnrin yẹn fẹ́rù obìnrin yẹn wọlé. Ala sallallahu alaihi wasallam. ẹgbọ́n táwọn ẹbí sọ. a ní ẹbí Hurayra. náà. قال إذا خطب Fázàwèjú. Alábìnrin tẹ́nì kan bá wá bá yín lẹ́ni tó já sí pé. Tẹ̀rọ̀bọ́nà di ìnáwó. Ẹ̀rì kó lẹ́sìn. Wọ́n kò lókọ̀ ọ̀rọ̀. Ẹ̀rì pé kírùnkírùn ni. Di ìnáwó. Gbàrẹ̀gbàrẹ̀ ni. Tẹ̀rọ̀bọ́nà di ìnáwó. Mùsùlùmí tó dúró dáadáa ni. Tẹ̀rọ̀bọ́nà di ìnáwó. Alábìnrin dàrẹ́ sí eré ìsọ́dọ̀ àwọn òbí sallallahu alaihi wasallam. Fẹ́rẹ́dà ọ̀nà bí ìnáwó. Ẹ̀rí pé yẹn lẹ fi máa mọ̀ wípé hadith ta kọ́kọ́ ta mú wá yẹn. Ibi ẹ̀sìn sáà náà ti parí ẹ̀sìn yẹn pé alayka bi zati dini tarbati yadak. Tó ní ẹlẹ́sìn yẹn ni kò ranjú mọ́ kò rí kò fẹ́. Má fi ilẹ̀ ìwọ ọkùnrin. Obìnrin tó lẹ́sìn ni kò fẹ́. Yìí tó ń kírun tó ń ṣe Islam tó ń bò wá ara rẹ̀ ìyẹn ni kò mójútó ìyẹn ni kò jẹ́ kó wọ̀ ẹ́ lójú pé tó bá tiẹ̀ ní kí ni mo rí lára rẹ̀ ẹ̀sìn kílẹ̀ yẹn rí lára ẹ̀tẹ́ ẹ̀rọ. ìlà fọ́tọ̀bẹ̀ ilé ikọ̀ máa ń tẹ́rẹ̀dọ̀ nàdínà hù ọkùnlùpọ̀hù fàzáwíjù. alábìnrin bá ti rẹ́nì kan tó da. ọkùnlùpọ̀hù. tó dẹ̀ níwọ̀ ọmọlúwàbí. fàzáwíjù. tó níwàárí tó túmọ̀ ń ta máa ń wò ká tó fẹ́ ọkùnrin ń ta máa ń wò ká tó fẹ́ obìnrin àkọ́kọ́ wo báwo ni irun ẹ̀ ṣe rí báwo ló ṣe múra sí ìrùn sí báwo ló ṣe báwo ló ṣe ń ṣẹ̀sùn sí ṣé kìí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ ẹ̀yọ̀ ẹ̀yìn ìyá ànábìnrin tí kẹ bèrè lọ́wọ́ ọmọ ènìyàn bàbá àǹtá ànábìnrin kẹ bèrè lọ́wọ́ ọmọ ènìyàn ṣé àwọn péyàn kọ́lẹ̀ yìí sábà bèrè lónìí kí ni orúkọ àwọn fámìlì ẹ̀ ọmọ olúwo ni kí ló ti ní iṣẹ́ wo ló ń ṣe báwo ni bísínẹ́sì ṣó ti lu mọ́tò ṣó ti kọ́lé nítọ́pọ̀lọpọ̀ obìnrin ní náà máa ń wò ní lára ọkùnrin kó tó dá lóhùn yes La ilaha illallah. Idha khataba ilaykum man tardawna dinahu wa khuluquhu fazawwiju. Ọlọ́bìnítẹ̀ yìí bá ti rẹ́ni tó lẹ́sìn tó dẹ̀ níwà rẹ̀ ẹ̀sìn tó wá látọ̀dọ̀ Ọlọ́run tí tó wá èèyàn wá gbé ẹ̀sìn ó wá dọ́dẹ̀ ọlọ́mọ olóhùn fẹ́ ṣe ọmọ rẹ wá ní irú ẹ̀lẹ́ ń ṣe ẹ̀sìn ṣe à ń kírun òun náà lẹ́sìn irú ẹ̀sìn wo ni kò wá dárúkọ ìsìláàmù fún ẹ ìwọ ló dẹ̀ ń kírun ló ń ṣe ìsìláàmù yìí lọ́wọ́ ni ẹkú ṣáà ti ṣe kan ẹkú ṣáà ti máa rárá o kó ṣe kankan o. máa dọ̀nà dínà ló wà fún lùkọ̀wé fàzàwìjú. eléyàn gangan ni foundation ọkàn balẹ̀ mọ́ lónìí ọ̀ ẹ̀rí gbogbo tọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin dà sí gbòòrò ẹ̀rí gbogbo tọ́pọ̀lọpọ̀ obìnrin dà sí gbòòrò kò sẹ́sìn ní o ẹ̀nà ẹ̀rí gbogbo bí ìdílé ṣe rí ẹ̀rí gbogbo oríṣiríṣi ń tà ń gbọ́ kò sẹ́sìn ní o anábìnrin ẹ̀kọ́kọ́ wẹ̀sìn ẹ wò wà. fẹ́sẹ̀ wí jù ẹ máa fọmọ yẹn fọkùnrin kan ṣá ẹ̀yin obìnrin náà ẹ má kàn rọ́jú mọ́kùnrin kan ṣá ẹ má kan ṣá ṣẹ́rí lẹ́yìn ẹ̀sìn àtiwá yẹn kìí ṣe pé ṣẹlẹ̀ islam ní ká máa wo àwọn ètò kù. ìlà tẹ̀fọ́ ìlú ìtẹ̀kùn fìtínà tó fìlà rúdi wà fẹ̀sà tó nàwà rí. arábìnrin tẹ́lẹ̀ bá ti fi lè ṣe tí mo sọ yìí. tẹ̀kùn fìtínà tó fìlà rúdi. fìtínà ṣẹlẹ̀ lórí ilẹ̀ wàhálà ṣẹlẹ̀. wà fẹ̀sà tó nàwà rí. arábìnrin mi gbéyàwó yìí ò ní gùn ìbàjẹ́ oríṣiríṣi ló máa padà tẹ̀lé rẹ̀. wà fẹ̀sà tó nàwà rí torí kíni torí kíni torí tó bá kówó lẹ bá ń lé lọ tọ́lọ̀ bá gbé àdánwò dé tẹ̀mí owó bá gùn tàdánwò bá dé tó bá pè torí ẹwà ni tí nǹkan bá ṣẹlẹ̀ sẹ́ni tẹ́wà wà lára rẹ̀ lónìí ìgbéyàwó ẹ̀mí rẹ̀ ò ní gùn àbí tó rí obìnrin tó lọ fẹ́ ọkùnrin torí owó tó wo tóbìnrin yẹn náà bá dé lójijì kò ní sí ìgbọ́nà tọkọ lẹ́nu torí pé owó tó torí ẹ̀ lọ fẹ́ lòun náà gúngun ti ní. Allah owó obìnrin ọkùnrin tó náà lọ torí owó fẹ́ ọmọ tí torí pẹ̀yìn wà ẹjẹ́ ìdílé olówó ló ṣe wá sọmọ lọ́dọ̀ yìí níjọ́ tọkùnrin náà bá lọ ìdí owó ọmọ yìí ò ní jọ lójúmọ́ torí pówó tó rí inú ìdílé yìí nítorí ẹ̀wà fọmọ yìí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ wà ẹ̀wà náà tóbìnrin bá torí ẹ̀wà fẹ́ ọkùnrin níjọ́ tó bá tún rí ọkùnrin mí ìfẹ́ tó tún rẹwà bí tó fẹ́ lọ ojú rẹ̀ ò ní gbélé ọkọ̀ yẹn mọ́ o ó dùn kó bẹ̀rẹ̀ sí ṣèrànù torí kò sí foundation tẹ̀sí ń bẹ̀ tọkùnrin náà tó bá yẹ pé wà lórí lára ọmọ yín tọmọ yín ṣe wọ́ lójú níjọ́ tó bá tún rí obìnrin ní tó tún rẹwà jùlọ ń ta ọmọ tí yóò ní jọ lójúmọ́ ní ilé kẹrin tí àná bìbí ń kọ wa sallallahu alaihi ṣùgbọ́n quality kan tó ní agbára jù ní tí ẹkú tó bá yẹ pé òun náà torí rẹ̀ fẹ́ra wọn wọn ní ṣá lójú ara wọn wọn ní tí lójú ara wọn wọn ní má má fìgbà kankan wúra wọn ìyẹn lẹ́sìn ولا تنكحوا المشركات حتى يؤمن الله bá sọ́nà Al-Qur'an pé látàkì ṣùlmùṣìríkà ti hàtàjùmín. Ó ní ẹ̀yin ọkùnrin, ẹ máa fẹ́ àwọn obìnrin tí wọ́n ń pè nǹkan mí lọ́lọ́run lẹ́yìn wọn Ọlọ́run. Hàtàjùmín. Ó ti lè ń kóbìnrin náà rẹwà tó máa fẹ́ o àfìgbà tó bá tó ń gbà tó ń gbà Islam. Wàlá àmà tó ń ọmọdé tó ń kọ́ ìrọ̀ mímọ̀ ìṣirí káàtì wàlá àjàbá ti kọ́. Ẹ náà ti padà rí ohun tó ń fà sílé yẹn òfin tò. rí báyìí ní ìsìn pé ìpìlẹ̀ ọ́ ní kíní kan ẹrù ẹwọ́ olókè lẹ́wọ̀ ẹ̀wò sàlẹ̀ ni. N tó falẹ̀ gbọ́ yìí o. Látàn kìí sọ́lé mo ṣírí káàtì àtàyè omi ń ọlọ́run bá ní ẹ̀gbọ́dọ̀ fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tí kìí ṣe ẹni tí ó tó gbà pọ́kan lọ́lọ́run. àtàyè omi ń tí ò lẹ̀sìn tó wá látọ̀dọ̀ ọlọ́run ẹ̀gbọ́dọ̀ fẹ́. àtàyè omi ń

gbogbo aṣọ ló ti fàyàmọ́ lọ́rùn ìbàtà ló ti jẹ ìlàjẹ ẹsẹ̀ ló wà lórí bàtà ó ti gọ́ gbogbo aṣọ léjìká ṣùgbọ́n bó ṣe ń kiri ẹ̀nà tó bá dásìkò òun ayé amọ́sáráṣí akínrùn kódà kó jẹ́ pé rú obìnrin bẹ́ẹ̀ tí ẹ pé ìrọ̀ mi mú ṣíríkẹ̀ inú ilé ibi tí àwọn òbí rẹ̀ tí wọ́n jọ ń gbé kódà wọn ò rówó wọ́lẹ̀. Wàlá àmàdùnmù mìíràn. Débi tí wọ́n tẹ̀ máa wá lẹ táìsì wọn ò wọ inú ebútú ni. Wàlá àmàdùnmù mìíràn. Pọ́lítì tó wà lára ti ẹ̀yẹ. Fáírọ̀ mi mò ṣírí gbàtí wà láwọn àjọba ti kún. Ó lóore ju ọmọ ọlọ́lá tó ń gun fẹ́ńsà. Bàbá rẹ̀ tira sẹ́ńsà fún àtẹ́jọ́ 25 years. Fáyìrọ̀ mi mú ìṣirin ká. 25 years tẹ̀ tó pọ̀ jù àtẹ́jọ́ 18 years. Fáyìrọ̀ mi mú ìṣirin ká. Tó ti gbé Range Rover káàkiri. Fáyìrọ̀ mi mú ìṣirin ká. Ó ń kẹrẹ ní ọmọ ní ọmọ ọlọ́run ní òun kírun ní òun gbàgbẹ́ yìí. Fáyìrọ̀ mi mú ìṣirin ká. Ọlọ́run ló ń ṣègbọ̀nsẹ̀ olóṣèré fún àtórí lóṣèré kìríkì tó. wọ́n láàmà tó mú mi náà tó ní. olólékọ̀pù ló lè kánà yìí. fàìrọ́ mi mú ṣírí kàkí. gbogbo ohun tó àtàtì ẹ lára ẹ̀ yẹn. wọ́n láwọn àjàbàjì náà. ẹ̀rù tí ò sí lára ẹ̀ yẹn ti sọ di zero. lọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run sọ fún wa o. Tààtùkì rọlímù ṣúríkì iná àtàyò mìnú. Ẹ̀rí fáyà ta parí yẹn bí ta bá dé yẹn, Ọlọ́run ni wà láwọ̀ àjẹ̀bẹ̀ ti kún. Wà láwọ̀ àjẹ̀bẹ̀ ti kún. Ó ní kódà kó ní kún wọ̀nyí lójú. àjẹ̀bẹ̀ ti Máa sábà ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀. máa sábà ṣọ̀pọ̀lọpọ̀ náà ni pé, ah, ọmọ ah, ọmọ yẹn wà ókè ọmọ yẹn very pretty girl ó legit ṣé oríṣiríṣi ìṣẹ́ tún sọ náà nìyẹn Allahu akibaru ọlọ́run níbẹ̀ náà ni bá ṣe sọ fún ọkùnrin yìí. wọ́n láwọn àjàbà ti kó mọ́ wa látó kí olùmú ṣíríkì náà hátà yóòmínú. ọlọ́run bá níbẹ̀ náà nẹ̀yìn tẹ́ ẹjọ́ obìnrin. látó kí olùmú ṣíríkì. ẹ̀yin òbí ẹ má sí ọmọ ẹ̀yin obìnrin rí pé ntọ́lọ́ ń gbọ́ wá yìí nìyẹn látó kí dùn kí olùmùṣìrìkì. Ọlá ni ẹ má fi àwọn ọmọ yín obìnrin fún ẹlẹ́mùṣìrìkì. Ẹni tí ń forí balẹ̀ fún nǹkan mi ẹni tí ń pè nǹkan mí lọ́lọ́ lẹ́yìn ọlọ́run. Àtà yóò mìnú. Àlùbátá nínú àbá tó gbà sílámù. Wàlá àdédó mú mínú nìkan ìrọ̀ mi mú ṣe kẹ wà láwọn àjábà kan. Kọ́dà bó ti lọ kẹ́ni náà lọ́lá tó kó nípò tó láyé. Wàlá àdédó mú mínú. Kọ́dà kó nílé epo kódà kó ní dẹ́pò ọmọ yín obìnrin ẹ má fi fún sẹ́ni náà bá ti ń sẹ́ni tí ń sin lọ́wọ́. àtà yóò mìnú. sọ́fúnrí tí ń rumú pẹ̀yìn òní láyé ni. àtà yóò mìnú. ẹbí wá ta ẹ̀sìn ìdànù torí ayé. àtà yóò mìnú. kí ló fi dá lójú pọ́lá àtẹnìyẹn náà máa kalẹ̀ bó ṣe kalẹ̀ lónìí. àtà yóò mìnú. ẹ ti dágbà fọlọ́n ká má máa tẹ̀ láyé lọ. wàhálà tó kéré mú

Ọlọ́run bá fílé ẹ̀ náà kí wá nílọ. Wà láti dúnmù mìnú náà ìrọ́ mi mú ìṣúrí kí wà láwá ìjà bá kan. Ọlọ́run wá ní ṣẹ́rí obìnrin. Àbíká ní ọlọ́run ní ṣẹ́rí ọkùnrin. Wà láti dúnmù mìnú. Ọkùnrin tí ẹ pé kò ní gá kò ní gó. Ẹrú lásán ni. Àbíká sọ pé ọmọ tí ẹ pé yàrá kan ló ṣe ìrẹ́ẹ̀tì tó manage. Wà láti dúnmù mìnú. Plastic ṣe àlókàn rọra rà síbẹ̀ wọ́n lè ábídò mọ́mí. ó dẹ̀ rọra tí àwọn ọ̀rọ̀ bá máa ti táwọn ọmọlà ń tàn ẹ̀ ló ń tẹ́ tó fi ń sùn. wọ́n lè ábídò mọ́mí. ṣùgbọ́n kò ń fi irun rẹ̀ ṣeré. wọ́n lè ábídò mọ́mí náà. kò dẹ̀ sí lára àwọn ọkùnrin tí ń dirun. wọ́n lè ábídò mọ́mí náà. kò dẹ̀ lára àwọn ọkùnrin tí ń lo yẹrí. wọ́n lè ábídò mọ́mí. kò dẹ̀ lára àwọn ọmọ yahoo ọmọ. wọ́n lè ábídò mọ́mí kò ní dá ní góṣùgbò lọ́lọ́run ó ní gbogbo nǹkan. Kàìrọ́ mi mú ṣírí kí wà láwọ́ àjábà kó rẹ̀. yẹn lóore fún yín o, kódà bó tilẹ̀ òun kí ìtẹ́ ẹni tó ń gun oríṣiríṣi ọkọ̀, ń gun bẹ́ẹ̀ sán gun lẹ́sọ̀. Láwọ́ àjábà Lọ́lá ni gbogbo ohun tó ń gùn yóò fò ní. Òlà ìkàyẹ́ dìrúnà ìlànà. Ọlá ní tìtorí àwọn tẹ̀yìn lọ ń tẹ̀lé tó ń káwọn tó bá ṣe tí wọ́n lọ. Wallahu yad'u ila al-jannati wal-maghfirati bi iznihi. Bọ́lá ọba ló ń pè wá lọ sí ìgbàlẹ̀ jọ́nà ló ń ṣe ní káfẹ́ẹ̀sì fẹ́ra wa. Wa yubayyinu ayatihi lin-nasi la'allahum yatadhakkarun. Ọlọ́run tẹ́ ń ṣàlàyé àwọn òfin wọn ọlọ́run fún wa ní kábàá lè ronú. Ìkan nínú àwọn sàhábà, àwọn yálà ṣe béèrè lọ́wọ́ rẹ̀ sí ṣe Umar ibn al-Khattab nípa pé bíyàn bá fẹ́ fẹ́ obìnrin báyìí nísìn kí ni ìgbésẹ̀ tó yẹ kíyàn gbé ẹ̀rọ àwọn ẹni retà náà kẹ́kọ̀ọ́ tó pọ̀ lára ànábì sallallahu alaihi wasallam lára ọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n kọ́ yìí òun náà làwọn náà gbọ́dọ̀ kọ́ tàtún gbọ́dọ̀ fi kọ́ra wa wàzú ìlàṣẹ yídù náà ọmọ òbò nílẹ̀fà pọ́bí radiyallahu anhu àlà àbí

ẹ̀yẹn tẹ́fíyà ọmọ ó. Ó máa rò ní kí bàbá yẹn wá ìyá rí fọ́mọ yẹn. Ẹ̀yẹn tẹ́fíyà ọmọ ó. Eléyìí ní ìsìn ìtumọ̀ rẹ̀ ni kó ń bá àwọn ọ̀dọ́ tí ò tí ì rí sọ̀rọ̀ ó ní n tó lè ṣe fún àwọn ọmọ tí wọ́n náà fẹ́ bí tó fi máa jẹ́ bàbá rí lọ́dọ̀ ọmọ yẹn lọ́la ó ní kó ṣẹ̀ṣẹ̀ aya rí fún wọn. àyà kí a ó mọ̀ ó. ó jẹ́ pé ìyá tó ń bẹ̀rù ọlọ́run tó ń sin lọ́hùn ó ní wàá wá. àyà kí a ó mọ̀ ó. ìyá tó ń borí. àyà kí a ó mọ̀ ó. ìyá tó ń lo nìkọ́ọ̀b. àyà kí a ó mọ̀ ó. ìyá tó ń kírun. Àyà ń tẹ́kí ó mọ̀ òun. Ìyá tó ní Hẹ́sìnlẹ̀ Mùsùlùmí tó fi ń ṣàkárù. Àyà ń tẹ́kí ya ó mọ̀ òun. Kó máa jẹ́ ìyá àta ìyá rẹ̀ kó jẹ́ pé táwọn ọmọ yẹn máa bá ń lé tó bá ti ń bí wọn báyìí ọ̀dọ̀ ìyá tó ń fi jìdì báàbù pọ̀n wọn kiri náà máa gbọ́njú sí. àyíyàn tàkíyàwó mẹ́rù wà lóṣù sí náà èyí sí máa ó. arábìnrin Umaru ní ẹlẹ́ẹ̀kejì náà ni kò tún sọ ọmọ yẹn náà lórúkọ rí. wọ́n yàn án ní máa wọlé kúrò rẹ̀ á. ó fẹ́ ìyá tó ń sin lọ́hùn ìyá rẹ̀ kírunkírun ni ó tún wáá kọ́mọ yẹn náà ó fún lórúkọ rẹ̀ ó ti rí pórúkọ rẹ̀ ni wọ́n ń pè wọ́n wọ́n ń pè wọ́n ní pé ojúgò wọ́n ń pè lóríṣiríṣi ẹ́ pàù bọ́gò ẹ́ ọ̀pọ̀ oríṣiríṣi orúkọ eléyìí tí wọ́n ń pè ra wọn lónìí n Allahu àgbà náà àwọn tí ẹ̀ fi sínú májẹ̀mú pé bíyàn bá fẹ́ fẹ́ ìyàwó ká tó lè gbà pé kẹ́ni náà wá fẹ́ ọmọ wa wọ́n ní agbọ́dọ̀ rí pé nìyẹn ìdílé ibi tá a ti fẹ́ ṣe ọmọ wọ́n ní ìdílé ibi tá a ti fẹ́ ṣe ọmọ agbọ́dọ̀ rí pé ẹlẹ́sìn ni wọ́n kírun kírun ni wọ́n nínú ilé yẹn àwọn tó dún ọ pẹ́ẹ́dà àwọn ọ̀dún lórí pé kó jẹ́ pọ́kùnrin yẹn nìkan ló ń kírun tá a fẹ́ kó fẹ́ ọmọ wa lóbìnrin ọ dúró lórí pé kó jẹ́ kóbìnrin yẹn nìkan ṣó ló ń kírun eré tá a fẹ́ fẹ́ nínú ilé kan wọ́n ní kó jẹ́ pé ìdílé wọn náà ká pé kírun kírun mùsùlùmí ṣẹtùṣẹtì òun ni wọ́n torí pé gbọ́ àwọn àtàrà à ń bọ̀ ń belé yẹn náà lọ́la pẹ̀lú àánú ọlọ́run àti ìdúró lórí ìdílé mùsùlùmí bó ṣe yẹ kó rí èyí tó máa bí báwùjọ náà ṣe máa tò tó máa tùbà tó máa tún túṣẹ kápàdé ní aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀ ní ọ̀la inṣàlá subhanakallahumma wa hamdik أستغفرك وأتوب إليك وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwọ́tò làhákì lẹ́mẹ abẹ́òkúta.